ohun tí mo rí lánàá òun ni obìnrin kan lórí YouTube ni mo ti rí o tí ó jáde wípé kí àwọn èèyàn kí wọ́n dìde kí wọ́n jà fún ẹni tí ó sọ wípé alàgbà Sam Ojo ó fi ipá bá òun lò pọ̀ wípé àwọn jọ ń ní àjọṣepọ̀ nígbà tí òun wà nílé ọkọ etí mi ti kún ohun tí mò ń gbọ́ tí àwọn èèyàn sọ wípé kí n dá sí etí mi kún ọ̀tọ̀ ni ẹni tó gbé ìkan sórí YouTube wípé alàgbà ń pe àwọn èdè kan nínú ọkọ̀ ẹ̀ bí ìgbà téèyàn ń ṣe àdúrà ṣùgbọ́n àdúrà yìí ó fẹ́ jọ wípé èèyàn ń pe èdè ìyẹn ọ̀tọ̀ eléyìí tí mo wá rí lánàá òun ni obìnrin tó sọ wípé kí àwọn èèyàn kí wọ́n jáde kí wọ́n jà kí wọ́n jà fún arábìnrin tí ó ní alàgbà yìí ó fi ipá báwọn lò pọ̀ wípé kí wọ́n má jẹ́ kí ìyà jẹ obìnrin náà gbé ẹni tó wá ń sọ̀rọ̀ yìí obìnrin tí mo rí tó ń sọ̀rọ̀ yìí ó ní òun bá alàgbà Sam Òjó ṣiṣẹ́ nínú ìjọ òun jẹ́ ọmọ ìjọ bóyá tẹ́lẹ̀ rí wípé òun dẹ̀ mọ nǹkan tó ń lọ nù jọ yẹn wípé òun mọ̀ wípé alàgbà yìí kì í ṣe èèyàn lọ́hùn lóòótọ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ìyanu tí wọ́n ń fi hàn yìí tẹ̀ ń rí lórí Facebook kákàkiri wípé kì í ṣe òótọ́ pé irọ́ ni gbogbo ẹ̀. E wípé alàgbà yìí ń gbowó lọ́wọ́ àwọn èèyàn ó sọ wípé tó bá gbowó tán tẹ́ ẹ bá lọ bá tó bá gbowó ọwọ́ yín tán tó bá wá yá tẹ́ ẹ bá ń pè kò ní gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mọ́ obìnrin yẹn ló ń sọ bẹ́ẹ̀ ẹnìkan tó fi nǹkan kan hàn mí wípé alàgbà ó gbàdúrà fún àwọn kan ó lóun fẹ́ gba iṣẹ́ pòun ń ṣiṣẹ́ pòun fẹ́ wá gba àwọn iṣẹ́ kan bì kan kí alàgbà ṣe àdúrà fóun wípé alàgbà ṣe àdúrà fóun tọ̀hún wípé ìdá mẹ́wàá yẹn ó lọ san sínú ìjọ mi wípé alàgbà yìí bẹ̀rẹ̀ sí ní ṣépè wípé tóun bá lo agbára ìmísí lé òǹtọ̀hún lórí ayé ò lè rojú mọ́ nítorí pé kò wá san ìdá mẹ́wàá sínú ìjọ òun. alàgbà Sáàmù Òjó ẹnìkan wá fi hàn mí ẹnìkan fi ìkan hàn mí wípé kí n má dá àwọn tó ń sọ̀rọ̀ wọ̀nyẹn lóhùn pé irọ́ ni wọ́n ń pa mọ́ alàgbà Sam Ojo ó fi tiẹ̀ hàn mí níbi tí alàgbà ti ń sọ̀rọ̀ lórí pẹpẹ tó ń bá àwọn ọmọ ìjọ ẹ̀ sọ̀rọ̀ tó ń sọ fún àwọn ọmọ ìjọ wípé òun rí gbogbo ohun tó ń lọ gbogbo ohun tí wọ́n ń sọ nípa òun òun rí òun sì gbọ́ àwọn ọlọ́pàá pè òun nípa obìnrin tí ó ní òun fi ipá bá òun lò pọ̀ òun lọ síbẹ̀ òun sọ tẹnu òun wípé irọ́ ni wọ́n ń pa mọ́ òun alàgbà Sam Ojo ọ̀tọ̀ lóbìnrin tó ń sọ wípé kí àwọn èèyàn kan dìde kí àwọn èèyàn kí wọ́n jà fún obìnrin yìí kí ìyà má jẹ gbé ẹni tó tilẹ̀ ń sọ eléyìí ó sọ wípé òun ṣiṣẹ́ pẹ̀lú alàgbà Sam Ojo nínú ìjọ ẹ̀. E òun sì rí àwọn nǹkan tó ń lọ alàgbà Sámú Òjó òun jáde ntọ́ fi hàn mí lánàá ó ní àwọn ọlọ́pàá pe òun òun sì jẹ́ àwọn ọlọ́pàá gbogbo ohun tán béèrè lọ́wọ́ òun pátápátá lòun dá wọn lóhùn àwọn kan bóyá àwọn ọmọ ọjọ́ àbí àwọn aráàta wọ́n ní irọ́ ni wọ́n ń pa mọ́ alàgbà Sámú Òjó tẹ́ ẹ bá béèrè lọ́wọ́ èmi. E gẹ́gẹ́ bí ẹnìkan ṣe mọ̀ pé ojú mi ò rí ṣùgbọ́n nǹkan tèmi fẹ́ sọ fún yín ni wípé pàálẹ̀ kínní pàálẹ̀ kejì ṣe mọ̀ pé bí ojú ọ̀hún ò bá fọ́ ràdàràdà ni yóò dà ràdàràdà ni yóò dà ràdàràdà ni yóò dà ó wá bà mí kò dùn mí ìbá dára kó tiẹ̀ má bà mí rárá ìbá dára kó má bà mí rárá rárá mo lẹ́ni kan tí ń wo mi tèmi kò rí òun nìkan ló lùgbọ̀wọ́ ilé ayé mi àti lọ àti bọ̀ mí ṣọwọ́ rẹ̀ ló wà o bí mo ṣe búburú tàbí mo ṣe rere ẹ̀rí ọkàn mi jọ̀wọ́ dá mi láre o ẹ̀rí ọkàn mi jọ̀wọ́ dá mi láre. ó wá jẹ́ òótọ́ ni ohun tí wọ́n ń sọ nípa alàgbà Sam Òjó yìí ó jẹ́ irọ́ ni wọ́n ń pa mọ́ alàgbà Sam Òjó ó kù Sam Òjó ó kù Ọlọ́run ó kó àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí nípa làgbà yìí mo sọ wípé pàálẹ̀ kìíní pàálẹ̀ kejì ṣe mọ̀ pé bójú ọ̀hún ò bá fọ́ rádaràda òun ni yóò dà oríṣiríṣi ló ń bá ẹ̀sìn ìgbàgbọ́ lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí oríṣiríṣi ló ń kan ẹ̀sìn ìgbàgbọ́ lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí ìbádára ìbádára kí ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí ìjọ kí wọ́n ṣọ́ ara wọn gidi ìbádára ìbádára kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìjọ kí wọ́n ṣọ́ ara wọn gidi ṣe mọ̀ pé mo sọ wípé ó bà mí kò dùn mí ìbádára o kó tiẹ̀ má bà mí rárá nítorí wípé pàálẹ̀ kínní pàálẹ̀ kejì bójú ọ̀hún ò bá fọ́ rádaràda ni yóò dá ìjọ ń sìn ó ti fẹ́ máa da rádaràda àlébù ó ti ń bá ìjọ lóríṣiríṣi bóyá wọ́n parọ́ mọ́ alàgbà o àbí wọ́n sọ òótọ́ mọ́ alàgbà o àlébù ti ń bá ìjọ. E ẹ̀yin ọmọ ọjọ́ ẹ̀yin èèyàn ẹ ò ṣọ́ra yín ẹ ò fẹ́ ṣọ́ ara yín nítorí tí nǹkan kan bá ṣẹlẹ̀ ta ló fẹ́ wá gbè yín níjà ó ṣeé ṣe kó jẹ́ ohun tó ń sọ mọ́ alàgbà yìí irọ́ ó ṣeé ṣe kó jẹ́ òótọ́ àwọn nǹkan kan wà tójú àwọn aráàta ò lè tó àfihàn lẹ̀ sí fún ọlọ́run àwọn nǹkan kan wà tó yẹ ká filẹ̀ sọ́wọ́ ìjọba kí ìjọba wa ó ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ kí ohun tí ó ń ṣẹlẹ̀ láàárín ìlú kírú ẹ̀ má máa ṣẹlẹ̀ mọ́ nígbà tó yẹ kí ìjọba ó dáàbò bo àwọn aráàlú yálà olórí ìjọ tí wọ́n ń sọ̀rọ̀ sí tó fẹ́ máa pọ̀ lápọ̀jù tó lè jẹ́ wípé irọ́ ni wọ́n ń pa mọ́ńtọ̀hún ó yẹ kí ìjọba lè dáàbò bo wọn ó yẹ kí ìjọba lè dáàbò bo àwọn aráàlú tí wọ́n ń sọ̀rọ̀ pé ẹnìkan fipá bá mi lò pọ̀ ẹnìkan ń gba owó lọ́wọ́ mi ẹnìkan ń ṣe lé ẹnìkan ṣe tọ̀hún tó bá sọ wípé ọ̀rọ̀ tí ń di ọ̀rọ̀ fipá bá mi lò pọ̀ ohun tó yẹ kí ìjọba dá sí ni ohun tó yẹ kí ìjọba ṣe ìwádìí tó múnádóko ìwádìí tó kúnná ó ní ohun tí wọ́n lè ṣe ó ní ọ̀nà tí wọ́n lè gbà tí wọ́n lè fi yanjú ọ̀rọ̀ yìí kí wọ́n sì mú ẹni tó ṣẹ̀ tí onítọ̀hún bá ṣẹ̀ kí wọ́n mú ẹni tó sọ̀rọ̀ tó bá jẹ́ wípé ó parọ́ mọ́ onítọ̀hún ni pàálẹ̀ kínní pàálẹ̀ kejì bójú ọ̀hún ò bá fọ́ ràdàràdà ni yóò dáa ó wá bà mí kò dùn mí ó sàn ju ó sàn ó dára kó má bà mí rárá mo rẹ nìkan tí ń wo mi tèmi kò rí òní kan lólùgbọ̀wọ́ ilé ayé mi àti lọ àti bọ̀ mi ṣọwọ́ rẹ̀ ló wà ó bí mo ṣe búburú tàbí mo ṣe rere ẹ̀rí ọkọ mi jọ̀wọ́ dá mi láre ẹ̀rí ọkọ mi jọ̀wọ́ dá mi láre o adéyínká lórúkọ mi o àwọn èèyàn máa kí wọn àǹdé òbí bẹ́ẹ̀ lọ agbẹ́ngàn lọkùnrin ẹ̀rọ Elédùmarè o Elédùmarè ni bàbá mi o bá kàkà rìn kàkà rìn kàkà kàbí kí gbogbo ilẹ̀ ọ̀fọ́ o.